الحمد لله رب العالمين الحمد لله الذي ضمن البقاء لهذا الدين والحمد لله الذي وعد عباده المؤمنين بالنصر الحمد لله الذي حقق لهذه الأمة هدفها وجعل كلمتها واحدة وضمن لها البقاء وجعل الجنة مصيرها والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر وبه أوصى الله سبحانه وتعالى الأولين والآخرين وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله اتقوا الله اتقوا الله عباد الله واعلموا أن الله سبحانه وتعالى قد اشترى من عباد المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وهذه الخطبة تقول بلسانها ماذا يقدم يقدم كل واحد منا لهذا المجتمع الإسلامي ماذا تقدم في ذات الله قال الله سبحانه وتعالى وأقيموا الصلاة بعد حدود نشاط الرجيم وأقيموا الصلاة وأتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوا عند الله إن الله بما تعملون بصير عباد الله فصور الجاهلية قد ظهرت في هذه الآونة الأخيرة ولعبت أيدي المستعمرين في هذه الأمم حتى Gracias في على حسن الناس ودخلت هذه المشاكل في الطرقات وفي البيوت المسلمة عباد الله ما أدانا إلى افتراق بعد اجتماع وبعد أن قد كانت المسلمون أمة واحدة ودولة واحدة ما سوى افتراق إلى دويلات متعددة متنزعة متنوعة عباد الله تفكروا في هذا الأمر واعلموا أن الله سبحانه وتعالى معكم لماذا لماذا صار قوتنا ضعفا لماذا صار نسلنا هزيم علينا عباد الله ففروا الى الله وارجعوا الى ما كان عليه سلف هذه الامه كيف قالوا الدنيا باجمعها باي شيء انما هو بالايمان والتقوى وجاهدوا في الله حق جهاده وجاهدوا في الله حق جهاده حتى لقوا ربهم وهو راض عنهم ورضوا ورضي عنهم ورضوا عما قدم الله سبحانه alhamdulillah ọ̀pá ní fọ́nà ọ̀tí wọ́n tún ní àtọrọ àfíjìn lọ́dọ̀ náà ọba fún gbogbo mùsùlùmí pátá tó kú sórí ìjẹ́ ọ̀pọ̀ sí ọlọ́mọba bákan náà à ń tọrọ àlékún ìkẹrọ ọba ti gẹrẹ fún àbí sallallahu alaihi wasallam ẹ̀tọ́ ọba láti bàmà jẹ́kẹ̀ kúrò wa ọ̀pọ̀ ní fọ́nà ọba tó sì àdéhùn nínú ọṣẹ́ kù gbére fún ìsìláàmù ọ̀pọ̀ ní fọ́nà ọba tó sì kọ́dà ìsìláàmì náà ló ti mọ̀lẹ̀ borí torí pòun ọ̀yọ̀ ní sí ẹ̀sìn mi bí ọ̀bà jẹ́ ẹ̀sìn ìsìláàmì ẹ̀yin bí sọ̀rọ̀ bá tòótọ́ mú kí asùnmọ́ àti ti bẹ̀rẹ̀ ọlọ́run bá gẹ́gẹ́ bó ṣe rán iná lè ti bẹ̀rẹ̀ ọlọ́run bá wípé ìbẹ̀rẹ̀ ọlọ́run bá dọwọ́ èmi àtẹnìkọ̀ kan èmi àtẹ̀yìn náà àtẹnìkọ̀ kan wa ní kọ̀kọ̀ àti ní gbangba kábẹ̀rẹ̀ ọlọ́run bá kó sì pálásì fún lórí gbogbo àwọn ìgbésẹ̀ ọkọ̀ kata bá ń gbé káàsì wípé títàn wa ọjọ́ lórí ẹ̀sìn ìsìlámì ọlọ́pàá tó wà nígbà wípé wọ́n pẹ̀lú ọ̀tọ́ òdo ẹbẹ̀rún wo ìmọ̀ ọlọ́pàá bá ti mọ̀ dání nípa àpàbí yẹn sí ẹgbẹ́ ọlọ́pàá bákan náà ẹ̀ ti gbọ́dọ̀ kú àbíkẹ́ ẹbí sórí ẹ̀sìn Islam náà sọ́ọ̀bì jàìríyà sọ́yàbíkan tá a bá wo àwòrán ìjẹ́ ń pè ní jàìríyà àwòrán bí ilé ayé ṣe rí ṣáàbí kọ́lọ̀ tó bá sàfílàm dìde ó tún wá fẹ́ burú ní táàrí ní ìsìn ìjùbà náà lọ àwọn mùsíbà kọ́lọ̀ ń bá ní fi gbígbà sàfílàm dìde parẹ́ kaná rẹ̀ bákan náà àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀sẹ̀ náà ọba tó fi paná rẹ̀ ó ti wá di nǹkan tó wá hàn lónìí tó wá jẹ́ nǹkan tó kálukú ní ṣe fàájì kọ́dà ó ti hàn káàkiri inú ilé mùsùlùmí kọ́dà ó ti di ntáwọn èèyàn fi ń panu káàkiri ojú ọ̀nà etí ọ̀tá ọwọ́ fẹ́ kò yà lórí lọ́nà wo kí ló lè fà á tó fi jẹ́ wípé inú ilé mùsùlùmí wọn ò ní ìmọ̀ nílé mùsùlùmí mọ́ kí ni ó fà á tó fi jẹ́ wípé agbára ń mọ̀ yìí yọ wà á yóò wà padà máa di ọ̀lẹ kí ni ọ̀fà tí a nàṣẹ ummani tí ó fi wá di in tí ọ̀gá nàṣẹ má kí ni ọ̀fà tó jẹ́ wípé kọ̀dìkánẹ̀tì àti umma alakalimati wahida wakanet دولة واحدة ما أداها إلى افتراق إلى الويلات المتعددة كن انتوافى تتجاوب أمي تتجاوب يوكري تلنجون تتجاوب يوكري تلنجون كلا وافى تتوازي في لجيس لني kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ káàkiri lẹ́yìn ìgbà tó ti jẹ́ mímọ̀ ẹ̀yọ kan lẹ́yìn ìgbà tó ti jẹ́ agbára lórí gbogbo àwọn ọ̀tá ọlọ́run wa bákan náà kí ló lè mú áàdùn ọmọ tàṣáàtù báyà ìsáàrì kí ló lè fà tí wọ́n fi wá dẹ́jẹ́ tó wọ́n máa ṣe àkúsíra wọn lẹ́yìn ìgbà tó jẹ́ wípé ó ń kálukú ti gbà láti fẹ̀tọ́ rẹ̀ lẹ́yìn ìjọ fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí wàtàdáàbàrù bàdà màhábà kí ó lè fà tí wọ́n máa yóò fi ẹntẹ́ kó wọ́n máa kọ̀yìn síra wọn ilé ọ̀nà ọ̀nà báyìí ilé ọ̀nà ọ̀nà báyìí lẹ́yìn ìgbà tí ẹ ti ní fi ara wọn rí nígbà orin tẹ́lẹ̀ kútùbà tó ní ọwọ́ ń dá lórí gbọ́rọ̀ kẹsí ọmọ ẹgbẹ́ tí sọ̀rọ̀ àti ti gbọ́dọ̀ ní pé máa dà tó kọ́ dìmú fi ìdá àti ìlà kí ni wọ́n fẹ́ tí ìwájú náà tó fẹ́ bá lọ́dọ̀ náà

sára wọn kúlò nítorí bá wọn máṣe wọn lọ́wọ́ túkà sí ẹlòmí ìlú olóríkà tó bá ti níbà àákàrò ọba yìí ti dìbò di tóbi á sì sábà lóyìn wọn ẹlòmí ìlú olórí ní pé sébà ni tó ń wọ̀ bá tètè kọ́ ní ìsìn láàrin ẹ̀kọ́ lọ́sà sálà owó pinlẹ̀ kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ dẹ́ntì lọ rẹ̀ gbẹ́sẹ̀ ìjọba lónìí ó fi tìjọba bojú ó sì ń fi ẹ̀sìn rẹ̀ ṣiṣẹ́ oríṣiríṣi ìlànà láwùjọ wa oríṣiríṣi ìlànà النبي صلى الله عليه وسلم ما ظنكم بنبيكم بات ليلة كاملة يصلي لله ويبكي حتى أصبح ما مصداق ذلك أخرج الإمام أحمد في المسند وابن خزيمة وابن خزيمة في مصنفه في صحيحه وكذلك أخرجه ابن حبان في صحيح حديث علي رضي الله عنه وأرضاه قال ما كان فينا فارس يوم بدر غير المقداد ولقد رأيتنا وليس فينا قائم إلا رسول الله صلى الله عليه وسلم تحت شجرة يصلي ويبكي حتى أصبح اللهم صل على محمد وسلم من حديث كما أحمد في المسند وابن خزيمة في صحيحه كذلك أخرجه ابن حبان في صحيح حديث علي قال النبي صلى الله عليه وسلم wọ́n sọ̀rọ̀ bá wípé àà ẹwọ àtàṣẹ ọmọ ọba fún mẹ́yìn nígbàtà àtẹ́ ìjàgùn bá dìrì táàdì ní dìrì kìíní kẹlọ táàdì òkè ní lọ bí 1000 lẹ́yìn ìsàfihàn fáàrìsàn rọ́ìrà nìkìdá nínú gbogbo mùsùlùmí tó náà kò sí ẹnìkan tó lẹ́sìn tó mẹ́sìn ìdùn dáadáa láti fi jà àyàfi nìkìdá nìkan tó ti bẹ́ẹ̀ náà bá a ṣe wá alẹ́ tó yìí kí a sàṣà mi ṣe wọ́n lọ gbọdọ̀ ẹ̀yìn náà mo rún kálukú mo kálukú ti sùn lọ níwájú màá bá dìrì ẹ̀jú yóò àtàṣẹ́wàdà mo kálukú ṣe ti ń ṣe mọ̀wọ́n sàrásánlá kọ́ọ̀nà tẹ́kà ṣẹ́jọ́rọ̀tì àdúgbì wá dúró wọ́sánlọ́lá ó wá bẹ̀rẹ̀ sí ìyẹnáfìlà lábẹ́ kíkẹ́ yùsọ́lì ìyẹnáfìlà ọlọ́wọ́ba wàyáǹkì ó sì ń sun ẹkún pẹ̀lú ìmá wá ìràwọ̀ àsìkọ́lọ́wọ́ba hátà àṣìbà tí títàbí sẹ̀sẹ̀ lálẹ́ tí lẹ́sì gbé náà táwọn ní kásìbà àdúgbì sallallahu alaihi wasallam ń tọ́lọ́ọ̀lẹ̀ fún wa kìí ṣe ń tàbí tẹ́lẹ̀ gbogbo ọgbà kígbà tí ohun ọ̀bà tí ìsọ̀kan gbogbo wà kí ìgbà tí àní ọ̀bà tí ìpapọ̀ kò sí gbogbo òjò tí bá ń ṣiṣẹ́ tí ọkọ̀ ọ̀bà ti papọ̀ iṣẹ́ tí ó ṣe náà ní papọ̀ náà àwọn sọ̀hábà iṣẹ́ wọn papọ̀ lọ́kàn wọn fi papọ̀ ọkàn wọn papọ̀ kí ló wá lè mú mẹ́yìn lẹ́yìn ìgbà tó ti jẹ́ kọ́ńtì ẹ̀yọ kan tó wá di juwa ilat mùtàádìdà ọwá di ìjọ kéréje kéréje tọ́jọ́ wípé agbára kókókókó lè lọ́dọ̀ lọ́dọ̀ nìkọ̀ọ̀kan nígbà tí a ti kọ́ra ọ̀ká kí ó lè mú mẹ́rin lẹ́yìn ìgbà tí ìgbàtí wà jọ tọwọ́ àti káàkọ́ ìsira wa eléyìí yọ لنفسك لأهلك ولغيرك اللهم لا تجعل الدنيا ولا مبلغ علمنا ọlọ́run májì ọjẹ́ pé ilé nìkan náà níbi tí máa wó fún sí bí àkóso ìkẹ́mí lẹ́yìn rẹ̀ májì ọjẹ́ ìgbẹ̀yìn tó pé táwọn ọmọ ẹlẹ́nu وقد جاء من الحديث الذي أخرجه من من حديث أبي هريرة كذلك أخرجه مسلم كذلك أخرجه أبو داود الطيالسي كذلك أخرجه أبو عوانة في صحيحه كذلك أخرجه الإمام الترمذي وغيرهم من حديث أبي هريرة عن طريق أبي صالح السمان قال قال أبو هريرة رضي الله عنه وأرضاه جاء إن إن فقراء المهاجرين إن فقراء المهاجرين أتوا رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله قد ذهب أهل الدثور بالدرجات العلى والنعيم المقيم فقال وما ذاك فقالوا يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون ولا نتصدق ويؤتكون ولا نؤتك فقال رسول الله صلى الله عليه وسلم أفلا أعلمكم شيئا أفلا أعلمكم شيئا تدركون به من سبقكم وتسبقون به من بعدكم ولا يكون أحد أفضل منكم إلا من صنع مثل ما صنعتم فقالوا بلى يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم تكبرون وتسبحون وتحمدون دبر كل صلاة ثلاثا وثلاثين مرة ثلاثا وثلاثين مرة فقال أبو صالح قال أبو هريرة فرجع فقراء المهاجرين إلى رسول الله صلى الله عليه وسلم فقال إن أصحاب الأموال قد سمعوا بما فعلنا ففعلوا مثل ما فعلنا فقال رسول الله صلى الله عليه وسلم ذلك فضل الله يؤتيه من يشاء àníbi sallallahu alaihi wasallam ó ń rí àwọn sàhábà pẹ̀lú tọ́nà ọba ń sọ̀kalẹ̀ fún wọ́n wá di ẹyọ kan lábẹ́ ẹbẹ́ olówó ń ṣe ọgbọ́ta ń wí àwọn tí wò lónú náà ń kálukú ṣe tiẹ̀ ṣùgbọ́n tí máa wà lẹ́yìn ń kálukú wà nígbà كيف كان الصحابة يتسارعون ويتسابقون ويتنافسون في توسع في الغبطة كم يتوسعون عنه في الغبطة حقا رضي الله تعالى عنهم أجمعين أو الصحابة كيف أفضل ذلك كوكاوا وما أنزل من يريد bóòlù àjẹ́mà ní òsì dáa كل فلوس báyìí bóòlù نعم إن فقراء المهاجرين اجتمعوا يوم ìnàfùkọ́rọ̀ alìmọ̀ àwọn tí ó dáláì ní nínú àwọn tí ó ti mọ́kàwà sí Mẹ́dínà wọ́n kúra àwùjọ lẹ́yìn tó jẹ́ wípé ọlọ́ọ̀bá ní jẹ́rìn sọ̀sánlá bí bẹ́ẹ̀ kọ̀ ìbá tako làkáyè ẹ̀dà lásán tí ò ní mọ́ tẹ́yìn òbí dáhùn wọ́n kúra àwùjọ pé sọ̀sánlá àti sọ̀sánlá mọ́rọ̀ sọ̀sánlá pé ìrà àwọn tí ó lọ́ọ́ dẹ́fúrù ìrọ̀wọ́ tọ́pọ̀nà jamret before àwọn tí ó ń lọ lọ́nà wa kọ̀dáàbà àdùfòrò bí dàrọ̀dá ti rí là gbogbo àwọn àgbéga àgbéga tọ́pọ̀ jùlọ dọ́rọ̀ wa ẹni tí ó lọ́rọ̀ ti kò lọ tọ́pọ̀ wà káàpẹ̀ ní àgbéga lálìjẹ̀ náà kọmọ jẹ́ ìsíyà tọ́pọ̀ sí wà káàpẹ̀ ní àgbéga ilé ayé níbàjẹ́ tí ó bí dára tàbí náà kánà pẹ̀lú mànàríyà wà nàí ní mùkín kọjá ìdẹ́ra tí ó ní tán wọ́n ti kó lọ́mọ́ wọn lọ ìsọ̀lú ní kánà nìsọ́lì tá a bá ní ti rán ni akùjọ ń pàdé mọ́sálásí náà ni àtàwọn àtàwọn olówó náà ń pàdé mọ́sálásí bá a sí kírun náà kírun wàyẹ̀sùn múnà kánà nàsùn àtúgbà ọmọ ń gbáwọ̀ ni àtúgbà rọ̀gán gbogbo àwọn olóòtú ní kánà gbà àtújọ́ ń gbà náà bá fún ṣùgbọ́n tó mọ wá bọ̀ ó ní pé wàá tasọ̀dà hún wọ́n náà tasọ̀dà àwọn tó máa ń ṣe sàrà àwọn òwò ṣe sàrà ń jẹ́ wọn wàyí ti kún bala ní ọ̀tí àwọn atúmọ̀ bọ́kùnrin ẹrú tó jẹ́ pé àìmọye àkàdí ìmọ̀sílám ti ṣe wá lójú ẹ̀yìn àwọn bọ́kùnrin ẹrú ẹrú lára yóò sì jẹ́ bẹ́ẹ̀ tó bá kùnà rú rẹ̀ àwọn orí kẹ̀kẹ́ sí ńlẹ̀ ó sì ń sọ pàtó àjẹ́ náà náà ó sì rọ́nà sọ pé ogun náà lájọ́ lọ́jọ́ rán sí tàbí ó sì wá máa lọ bá títà wọ́n mọ̀ ní báyìí àríbí sallallahu alaihi wasallam wà ní ń bá kọ́ yín ní tùdìrìkúnà bí i man sàbákọ̀kùn tẹ́ bá ti ń ṣe àwọn tó ti lọ sáájú yíò ẹ̀ẹ́bà wọn wọ́tẹ̀sìbìkúnà bí i man bá ìdàkùn àwọn tí ń bọ̀ lẹ́yìn yìí kò sì lè báyìí wà láyàkùn ahàdùn afdọ́là minkum kọ̀sẹ́ tí ó tó yín wájú ọlọ́run ilà mọ̀nsọ́nà àdìsílà mọ̀nsọ́nà àtùn àbẹ́ńbalẹ̀ sí mú tẹ́yìn náà bá ń ṣe illallah wọ́n sàásálà ọwà wà ní ìkẹ̀nà gbogbo tó súnmọ́ àdíìtì ààfọ́ ṣùgbọ́n ìpìlẹ̀ ń ta ní ìdìmbẹ̀ òní wípé kí ni báyìí fún àwọn sọ̀hábà yìí má báyìí fún àwọn ìfọ̀rọ̀ àtẹ̀sítẹ́mẹ̀rún àtẹ̀wọ̀ sọ̀rọ̀ sọ́lá ọ̀nà ìwé máa da ọ̀kọ́dìm kí ni mi fẹ́ tìwá nínú máa da ọ̀kọ́dìm kí mo fẹ́ tìwá bí kì í dá kì í láà àbí sallallahu alaihi wasallam bí wọ́n sọ fún àwọn sọ̀hábà yìí pé in tí mo fẹ́ kọ́ yìí ẹn tí àrùn láti lọ sáájú yìí ẹ bá wọn tẹ́bá tí ó sí àwọn tí wọ́n pọ̀lẹ̀ yìí ni wọn ò bá fi ọ̀rọ̀ wọn lọ olówó ní ọ̀sùnmí ní sọ̀hábà náà ní àwọn tí ó wá fọ́rọ̀ lọ pé kí náà náà kùnrí ṣe síwájú ọlọ́run bá mùsùlùmí ní sọ̀hábà ní àwọn jáláyìn nàbí wá sọ pé tí mo fẹ́ kọ yìí tùdìríkú nàbí ìmọ̀ ìsàbákọ̀kùn àwọn tó wàtẹ̀sìkú nàbí yìí man ba'dakum àwọn tí bá ń bọ̀ lẹ́yìn yìí wò sì ní báyìí bẹ́ẹ̀ sì ni gbogbo ń tá a rí àṣẹ tẹ́lẹ̀ àwọn tá ń a lè bá wọn sàhábà máa mọ́ náà bí sàbùkíyà والقبلية هذه والبعدية هذه هل الزمنية أم لا tí náà sàbẹ́ fàyọ fún ẹni pé ìtumọ̀ fẹ́ kọ́ fún ẹgbẹ́ sí àwọn tí ẹlẹ́ fi jùlọ kèèsà àwọn sọ̀hábẹ̀ ẹgbẹ́ yí o àwọn tí bá ń bọ̀ lẹ́yìn yìí ṣe ń tánà bí mìíràn àbáwọn sọ̀hábà gangan ni wọ́n fi bá alákùnlẹ̀ ha tẹ́ bá ti ń ṣe mọ̀mẹ́kùn yìí àwọn olówó orí ìtẹ̀sọ̀ yìí bí wọ́n ṣe ń gbaládá tí ń pọ̀ tí ń pọ̀ pẹ̀lú àwọn kẹ́lẹ́ ìtẹ́lẹ̀ òrí ṣe tẹ́ẹ̀rí fowó sí bẹ́ẹ̀ náà kódà àwọn tí bá ń bọ̀ lẹ́yìn yìí wọn ò ní lè báyí má kódà nínú olówó ara wọn gbogbo tó lọ́mọ ẹ̀dẹ́wò wọn ò lè báyí rísà wọn túnmọ̀ wọ́n bá lọ́mọ wọ́n sàsánà kọ́ wa ní ìkànnà wọ́n sàwọn ní tukabbirun wàtàsàbìrún wàtàhmàdún ذكر كل صلاة ثلاثا وثلاثين مرة تابت كم فوقتا أما صويب الله أكبر تكتري سبحان الله تكتري الحمد لله تكتري تابت وانصر كين ládàtẹ́ ma rí bí àgbọ́rọ̀ ọmọ ìṣẹ̀kùnkẹ́ rẹ̀ yọ́ ma wá ju tí àwọn olówó ìjẹ́nà lọ ẹ̀sì bá wọn láìdáwọ̀ àbí sallallahu alaihi wasallam láti wá sọ̀rọ̀ fún ọjọ́ wọ́n wá pẹ́ ìdá wọ́n lọ sí níbi tí wọ́n ti wá ń ṣe ọ̀rọ̀ títí rìn kára wọn àwọn olówó náà bá gbọ́ ìpẹ́ àwọn kọmọ̀ bọ̀rọ̀ ọjọ́ ọ̀rọ̀ sàásàràm ní tí mọ̀ tó ń sọ jẹ́ ìṣẹ́rẹ́ wọ́n wá sọ jọ́nà náà wípé nígbà àti jọ́nà pẹ̀lú wa kájọ máa fi gbàgbà wọn ni náà tọ́bá tó kúrò àwọn tọ́bá tọ́bá sàásánà fàjá àfùkọ̀rọ̀wùn mọ̀hàjírí fàkọ́rù ní àṣíkábàl alwáàl kọ̀dì sẹ́mìí bí ma fa'alna fa'alù mithla فقال رسول الله صلى الله عليه وسلم ذلك فضل الله يؤتي من يشاء نفس صلى الله عليه وسلم ìgbẹ̀yìn tí ó rọ́sà sálàm ìmọ́ bùkọ́rí ọ̀gbọ̀wá ṣùgbọ́n ìmọ̀ muslim kàwà ẹlùmínà fún bàbá ibi tí wọ́n jọ dé olùbítàdé bí ti kọ́ wọ́n ní ìkẹ́dẹ́ òfúrọ́dọ̀ bukọ́rí àti ìran gbọ́gbọ́sà sílá àbí wà fún ọ̀rọ̀ ìgbé kìnnìkẹ́ gbọ́ọ̀yà àwọn olóò ti gbọ́gbọ́ sáré wọn tó ń ká máa sọ yìí kọ́dà tọ́nà sí kí òun tọ́nà náà tún sọ ọ̀sà wà fún ọ̀rọ̀ ìgbé dáàlì kàfàbùrù ṣáàjú bá tọ́lọ bí àwọn pọ́ìntì ní ìtàfẹ́ mú káwùlẹ̀ ní púrúsọ̀ yẹn tó àti ìyẹn dáadáa nígbà sáà ká máa wílẹ̀ yẹn تسبحون وتكبرون وتحمدون دبر كل صلاة ثلاثا وثلاثين مرة تاكيد تاكيد سبحان الله الحمد لله أكبر ṣé a máa wí náà tàbá kí wọ́n rẹ̀ àti múná nílà tó dá sàǹtẹ̀ dúbìrì kúlì sọ̀rọ̀ àti gbogbo ohun ọ̀kan وجاء تقييد ذلك بالصلوات المفروضة من حديث مالك بن حجرة والحديث مخرج صحيح مسلم رحمه الله تعالى مالك بن حجرة òun tún wá ń gbà ní ìgbà ọ̀sán sálá وهذا مهرج المسلم àbí wàá pé mo àkìbáàdùn nǹkan kan túbọ̀ àgbé bá nìyẹn láàyè kí ibùkọ ìrún náà áwọ̀ fa ìrún náà ṣàkóso ìrọ̀rùn ẹn tí bá ń sọ tàbí tí bá ń fi ṣiṣẹ́ ṣe kò ní kókó tẹ̀kbíọ̀ ìtàláàtún وثلاثون تحميدة في دبر كل صلاة مفروضة أنت واقع يدار تبان صحب سبحان الله تكبير والحمد لله تكبير الله أكبر وكل فاتي lẹ́yìn ọ̀ọ̀kan ẹni tí bá ti ń ṣe kò ní kòkòrò kọ́dà ọ̀rọ̀ rẹ̀ sì ní dáhùn ọwa tí ń sì sí lẹ́yìn ìran kíni o ìran ọ̀ràn yàn àwọn nínú àwọn àfá àti àṣà wípé gbogbo ìwáyàtọ̀ wá nípa pé ìran ni ọ jẹ́ orí méjì àwọn àfá àfẹ́ àwọn ẹni gbogbo náfìlà ara àwọn àkàrí tó wà níbi náfìlà àwọn tí wọ́n ní ìwáyà yìí pàdé sátọ̀ kàlìmọ́ alahadi riwaya imam muslim rahimah ta'ala wípé riwaya maliki ibn ujura ó wà sọ̀híhù pé wákù rẹ̀ lọ́wà sẹ́yìdù ṣùgbọ́n ọ̀rọ̀ àdíkì kọ̀kan wà lónìí hadithun sọ̀híhùn thabitun wípé àdàbí ti bá ní ọjà dára pé irun kí ni o àwọn àwọn ọ̀rẹ́yàn bákan náà ta bá fẹ́ máa wí sáàmà wípé alhamdulillah eh, eh, eh, subhanallah subhanallah awùtàkiri lẹ́yìn alhamdulillah alhamdulillah awùtàkiri allah akọ̀rọ̀ awùtàkiri àbí 40 sí bá ṣe wínú àbí á ti ẹ̀dàkọ́ wípé subhanallah walhamdulillah wallahu akbar méjèèjì onílàwọn àfáàsọ̀ ìpẹ̀kùsí ìtẹ́yìn òlèsì nínú méjèèjì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀nú wọn mọ́lá lọ sí ibi wípé tọ́dáàjù tọ́dáàjù oníkéyìn òkú gbogbo ẹ̀ papọ̀ nítorí wípé ìgbà mìíràn lọ́wọ́ máa ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú tá a lè gbọ́yé nígbà tó wọ́n bá ń ròyìn aláìní ó ní aomis iná dáàmà tọrọba tàbí wọn sáà ní aláìní tọ́jọ́ wípé ọkàgùn sí ìpè ìpọ̀ ọkàgùn sí kí ni o ọkàkùn sí ìtumọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n mí orí túbàláwà lè máa sọ̀rọ̀ tó gó jù bó sì yẹ lọ a jẹ́ wípé tí èyàn bá fẹ́ ròyìn èyàn kọ́ máa ròyìn rẹ̀ pé ẹni dáadáa ẹni dáadáa ẹni dáadáa ó wí wí wí wí wí ó sùúrù ni ó sùúrù ni ó sùúrù ni ó wí wí wí wí alátẹ̀bára ni alátẹ̀bára ni àti kí o sọ pé ah, ẹni dáadáa ni ó ń sùn ní alátẹ̀bára ni ẹni dáadáa ni ó ń sùn ní ohun alátẹ̀bára ni ẹni dáadáa ni ó ń sùn ewu ló kún létí èèyàn tuntun méjèèjì náà àpápàpá ní ẹlẹ́ẹ̀kejì wọ́n àgbà kí èèyàn gẹ̀ pé ah, ọmọ ṣekílẹ̀ kan ó tó dáadé ọmọ ṣekílẹ̀ kan ó bí ẹ̀mí ọ̀rẹ́dì bí kíní kan kú wà tàbí ẹlọ bí kíní kan sí kíní kan túnbí yàtọ̀ sí ẹjẹ́ pé yóò gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà yóò tún papọ̀ yóò tún papọ̀ alákùnrin àlè fẹ́ máa wípẹ́ lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa dáwọn fásí mọ́lá lọ́rẹ̀ tó náà ní pé kéyìn bá fún sí ààrùn alhamdulillah wallahu akbar hada jami in tó túnkà wà náà hadithi àti dàbẹ́ fàfẹ́ Ànábì sallallahu alaihi wasallam ọwá ń kọ́ wa wípé in tó ń kálukú bá ti ìwájú ó náà lọ́nà in tí ó ká máa sọ lẹ́yìn ọkọ̀ ọ̀kan kókun tá fẹ́fà ní àdífì àti ó jáde ṣùgbọ́n kọ́ rẹ̀ tó bọ́yá a sí láàbọ̀ ló jẹ́ kí máa lọ sí àbí àwọn kan ní tàbí riwaya ọwọ́ lórí àdífì ọ̀nà mẹ́ta lọ́gbà riwaya kan wá pẹ̀lú tàbí tàwí riwaya kan wá wá min hadithi suhaili wípé tusabbih dubra kulli salati ihda ashra ihda ashra Allah akbar wa ihda ashra ó wá nílẹ̀mú subhanallah náà wà ní kíni o nílẹ̀mú alhamdulillah náà wà ní kíni o nílẹ̀mú duwaye ne ẹ̀ka akhrajahu bukhari kala fi da'awat kan da'awat o wá pé ashran mẹ́wàá mẹ́wàá dípò 33 33 ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sí orí ilé ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé gbogbo àwọn ìwàyá àti yẹn ó jẹ́ àmú wípé nǹkan yẹn ọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n bá ń sọ sáàmì ìgbà kan tọ́sọ mẹ́wàá fún wọ́n tó dẹjọ́ kọmí wọ́n tó dáwọ̀ lọ́lẹ̀ orísọ ilẹ̀ hùn wọ́n tó dẹjọ́ kọmí tó dámì ilẹ̀ wọ́n tó dálẹ̀ tó yẹ lórí 33 apákan àfáà ní ńlá gbogbo ẹ̀ ń jẹ́ bó ṣe bẹ̀sẹ̀ rẹ̀ lọ ṣùgbọ́n tó jọ aṣọ gbogbo ẹ̀yìn wípé èèyàn lè bí sí ìgbàlè gbogbo tó sì lè máa mú ìrànlọ́ ah, ló pé áà kí lọ wá bá mi lórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kó sí bí ìrànlá sí bí sí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ síyàn lọ láti tàtíyàn kí wọn tán ó ní ọ̀sán ló ń tẹ́ ìhó sí bọ́yọ́ mẹ́wàá lè yóò jọ mi bọ́yọ́ lẹ̀mú táà ń sọ parí pé mẹ́ta kò tọ́ dín ìdá ti láì kí èmi náà fẹ́ ti wájú sọ́dọ̀ ọlọ́run bá in tí ó wá dánwò yẹn ọdún fi sí nǹkan mí ilẹ̀ padà jẹ́ oore fún mú mẹ́ ṣáájú ká tó lọ́wẹ̀ ara àwọn nípa wípé tí àwọn bá mú mẹ́wàá náà ọ fẹsẹ̀ múlẹ̀ àti àwọn kẹ́kẹ́ tó wá wà leyi ti mẹ́wàá jẹ́ min hadith abdullah bin amr wal hadith sunan imam mọ̀kọ́rọ̀ sí sunan ìdàmìmọ́ kada kẹ́dà kẹ́dà kada كذا كان من النسائي وفي غيره رحمه الله min hadith abdullah bin amr bin al-aas قال رسول الله صلى الله عليه وسلم فصلتان او كلتان لا يحافظ عليهما عبد مسلم إلا دخل الجنة هما يسير هما يسير ومن يعمل بهما قليل النبي صلى الله عليه وسلم قال إن كم تكلم به توي يا بني ما سكوا بإيمان لا لا يحافظ عليهما عمر المسلم ẹni tó jẹ́rọ àbá tó jẹ́ mùsùlùmí kẹkọ̀ọ́ ní máa ṣe méjèèjì àyà àti kọ́ jẹ́ pé yọ́ wà ìjẹ̀ náà ṣùgbọ́n bí mo sí wájá kan nǹkan méjì ń tọ́ wúmọ̀ ẹ̀yẹ sí ìrọ̀n wà máa yá lọ bìhìnà kọ̀lé ìlọ nǹkan méjèèjì sí púpọ̀ ṣùgbọ́n tí ọmọ ẹsẹ́ náà mùsùlùmí yọ wà wọn ní máa sí عشرة وتحمد عشرة وتسبح عشرة لو عايزين تجيبوا وقتا لو أستطيع الله أكبر لواء سبحان الله لو آه، آه، الحمد لله لواء وإذا أخذ مفجعة تيه ما تقولي بسمه يكبر أربعا وثلاثين ويسبح 33 ويحمد 33 ti alákọ̀ọ́kọ́ anábì sallallahu alaihi wasallam ní ẹni tí máa ń mẹ́wàá mẹ́wàá tí mọ́ sọ yìí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí fadhalika mi'atun wa khamsun bil lisan wa alfun wa khamsmi'a fil mizan èyí tí wọ́n kọ́ sọ pé kẹfẹ́ wíwà mẹ́wàá Allah akbar mẹ́wàá ni òtùbára mẹ́wàá ni o alhamdulillah mẹ́wàá ni o lẹ́yìn ọ̀kan tẹ́ ẹ bá rùlọ rùbọ̀ àdísì ó tún wá jábù wípé ìrún ọ̀rọ̀ yẹn ni àdàbí ni tẹ́ ẹ bá rùlọ rùbọ̀ fódìdí ìrún tẹ́ kì fọ́nà lẹ́ẹ̀márùn lójúmọ́ tẹ́ ẹ bá tẹ́ǹsì ẹ̀ papọ̀ gbogbo ọ̀dẹ̀ 150 bẹ́ẹ̀ ni àbẹ́kù ìntẹ́ ẹ̀fẹ́ nínú yọ̀dẹ̀ 150 tàbí 30 ìrìngbogbo mẹ́rin ọ̀rọ̀ mẹ́ta 30 ìyàwó 30 làṣùgbà 30 náà nìyí zuhur 30 náà ní asir 30 náà ní maghrib 30 náà ní ishai 5 times 30 na'am 150 fadhalika ní àtúnwà kọmsán bilisan intẹ́ẹ̀kẹ́ ń wíw 150 náà wà alifun wà kọmsánmíà fi mizan ṣùgbọ́n ló súnwọ̀n lọ́dọ́ ọlọ́pàá níbi tí wọ́n bá yí 1500 sọ̀hìn alhassan bí a ṣe àtàríà èyàn mẹ́ abínití ìbá tó wá lórí ìbùsùn rẹ̀ tó tó lọ́gbọ̀n kọ́ fẹ́ máa sọ̀lọ́ kọ́ wá sọ pé aláàgbà kọ́ sọ 34 subhanallah 33 alhamdulillah 33 àmìnì fàdáàlì kàmíà bilmisan wà alifun minal mizan tí ìbá wá lè wọ́yọ̀ náà èèyàn wílẹ̀ tó ní kí ni o ní ọgọ́rùn ìrìntẹ́yàn wí lẹ́nu ṣùgbọ́n nínú mìzáàni èèyàn lọ́dọ̀ náà ọba 1000 yọ́dẹ̀ kí wá ní lílọ tí ń lọ àti tí ọjà àbáyé rẹ̀ kí nìkan tó wá dálẹ̀ kan nù dáadáa wọ́n mi búnà nọ́dọ̀rọ̀ àmáàkì masakàtà muhimma tó sì mú ọ̀pọ̀lọpọ̀ ìmá wá tètè ọ̀dàmà dáadáa síwájú ọlọ́run bá lọ́wọ́ àmúwá àwọn àfáà wá ní kùgbúrú ṣe bí àwọn olówó ni àwọn olùsílọ́sọ tí wọ́n ń se pàtàkì kámi náà wá kọ́ àwọn tí lẹ́ni tí wọ́n máa ṣe padà ọjà náà mọ́dà àwọn kọ́dìm káàsọ̀ ìpè kí ló ń kà nípa ẹ̀tì síwájú lọ́dọ̀ ọlọ́run ọwọ́ agbémọ́sí alájáde wípé alùgbọ̀n ní yìí ṣáàkìrù àhúwà afdọ́lù mínà fàkírì àsọ́gìrì ẹni tọ́jú olówó tí wá ń fowó rẹ̀ títún dúpẹ́ pẹ̀lúwó ìjúmọ̀ rẹ̀ nígbẹ́ títí náà sójú ọ̀nà náà ọba só lọ́dà lọ́dọ̀ ọlọ́run ju olòsì tọ́wá jọ ṣubú lọ tó tún jọ ń bàdá sọ́hẹ́ ọ̀rọ̀ yìí oríṣìí àwọn ọ̀rọ̀ làwọn afáàsọ lórí rẹ̀ débi wípé tí àti ẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ fọ́rọ̀sọ̀ ìkólé 40 tí wọ́n sì kọ́ àdífì jọ ṣùgbọ́n kẹ́lìbà àti mẹ́bí tó ń kàlùkù wájọ lọ kákàdé pété wípé apákan nínú àwọn àfá wọ́n ní lílọ táwọn èèyàn ń lọ láti lè bá lọ rẹ̀ sọ pé aláwọn fẹ́ dáadáa fún ìsìlámù in tó dúró àwọn náà nìkẹyìn àwọn ọ̀bẹ̀kẹ́lẹ̀ tó ṣáájú àwọn náà ló sì yẹ lọ tẹ́lẹ̀ bí wàá kọ́ wọn ní tí ọkọ̀ wọn tó tó wá di táwọn olówó náà pàtàkì wá gbọ́tọ̀ náà tó ń ṣe tàbí ní dáàlìkà fàtùlọ́ yìí tí ìmọ̀ ìyàṣá ọlọ́ọ̀lọ́ wà lẹ́yìn ẹni ọba ń sì ní máa sì kí ni o ní máa fún ó jẹ́ àwọn ọmọ wípé olówó tọba lówó tó tún sẹ́sì tó sì ṣe tàbí ní a máa ṣe kìí ṣe bí olùsì wọ́n kọ́ ní sísì ẹ̀rí wá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tí sì ń ṣe sùúrù tí ń ṣe bàdá tó sì lọ wọ́n tẹ̀sí ìsìláàmù gbogbo ọ̀nà tí ẹgbà àpá ìrìn àti fà ọ̀dá gbogbo ọ̀nà tí ẹgbà àpá ìrìn àti pé ọ̀dá ó ń tọ̀ kèé tí sì ṣe jáà ní ọmọ sí wọn kèé sẹgbí olówó alákọ̀ọ́kọ́ tẹ̀ sọ pé ń ṣe ìwò tí a tún yọmọ sí náà wọ́n ní kílẹ̀ ní wọ́n nínú àdíjì náà lẹ́yìn wa ṣe bí ń gbẹ̀yìn àdíjọ pé kàfàbùn lọ yóò tí ìmọ̀ ẹ̀yìn náà orí ọlọ́run nìyẹn ẹni tó bá sì ní máa fún ló sì fún yíò sí à tí wọ́n lówó ìkéṣe ogun tí ń ṣe tẹ́lẹ̀ mo tún wá kọ́ ní tí wọ́n máa ṣe tẹ́ máa ṣe wọ́n wá jígbọ́ wọ́n ń ṣe ṣe bá ilẹ̀ sánà rẹ̀ ẹ̀yìn lẹ́fílẹ̀ rẹ̀ gbogbo jẹ́ tó ń ṣe ẹ̀fún ní ládàá rẹ̀ adẹ́kọ̀ ogun tún padà látọ̀dọ̀ wọn náà sọ́dọ̀ yìí náà wò ní báyìí torí kò ti sọ wípé tubirikú náà ní ìmọ̀ ìsàbàkọ̀ fún wàtàsirikú náà ní màbáyà àwọn pàkan nílá ráàlì kàtàna bí wí yẹn ọ̀lọ́ sẹ́rí padà bá ìkẹta àyàfi tàwà ẹ̀sẹ̀ tó ló wórì ẹ̀sẹ̀ tó ló sí órì ẹ̀sẹ̀ táà wí láàrẹ̀ tàhákọ̀kùnlé áhàdé إلا من أخلص عمله لله ومن ojú sí iṣẹ́ sí wó kèétí ìlú mọ̀kàkà sọ́rọ̀ lọ́nà ọba ju àníyàn tó bá fi ń lo òsìn lọ àtàníyàn tó bá fi ń lo òun lọ bí bá ń náà tàtọ́jẹ́ pọ̀pọ̀ ní ti ń bẹ̀lẹ́ ní rẹ̀ tọ́rọ̀ sáàmù bá dé ọ̀tọ̀ ibi tí ó gbégbà bí ó bí tí ń náà òsìn ní owó ni ó fi máa bòrè lójú ṣùgbọ́n náà nígbà tí ìṣẹ́ lábẹ́ náà sẹ́yìn kẹ́yìn ọ̀mọ̀ ẹ̀sán tẹ́lẹ̀ yìí wọ́n gbà ọlọ́run mọ bí ó sì yọ ẹni kò sí gbòòrò láti náà bẹ̀rẹ̀ pé ẹ̀sẹ̀ tọ́nà tí ó kàlùkù ní méjèèjì ọlọ́run ti fi ti sọ́dọ̀ rẹ̀ àníbí ti sọ́rọ̀ fẹ́ záàlìkà ajẹ́ ọkẹ́ ìtẹ́kan kàlùkù ọmọdé sí yẹ́sì dálé mẹ́ ọ̀rọ̀ ilé ẹ̀kẹta onígbé lílọ tí a ń bẹ̀ kí ló kọ́ fẹ́ sí ìwádìí ó jẹ́ a máa mọ̀ wípé Al-Qur'an àtẹ̀lé kan sàsálá ẹni tọ́gbá jẹ́ lówó ojúṣe tí ọmọ sí fẹ́ sí àbísàlàyé rẹ̀ ẹni tí ó lò lọ́nà ojúṣe tí ó mọ̀ sí pẹ́sì asùsàn sálàyé rẹ̀ gbogbo wa pátá látọ̀ lójúṣe láàjọ lọ sí wàláìsà lè àhàdìmà fàbílàtún aláàkọ̀ ìlà bí ìmáni wà tẹ́kọ̀wà ìpáyọ ọlọ́mọba àti ìmáni ló ń kàlùkù wọ́jọ̀ fi jura wọn lọ fẹ́ìní stáwàyà fi tẹ́kọ̀wà wà ìmáni tó jẹ́ kúrú wà tó náà gbọ́dẹ̀ náà náà ti rẹ lọ bẹ́ẹ̀ a máa rí ṣe bẹ̀rẹ̀ sí ajẹ́ fún kanúkọ́ méjèèjì náà nǹkankan náà jọmíá lọ́dọ̀ ọlọ́run wa fẹ́yìn in tí ó wà jẹ́ àjọpọ̀ wọ̀wọ́ alẹ́bí sallallahu alaihi wasallam jẹ́ àdíkì lẹ́dẹ̀ ọjọ́ musulman wata rafi sọ́yìn àdíkì ìsáàmà tó sẹ́yìn rọ́dí ya mọ́tara ọ̀dọ́ ó sàn sọ sọ́yìn pé jàkàtù janna aljanna ta ń wọ́ ìmú bẹ̀ fẹ́ìdà àmàjò àṣáàbí àlùkọ́rọ̀ àwọn tó pọ̀ tí mo rí tí wọ́n wà lálẹ́ mẹ́jù àwọn aláìní ni fẹ́ìdà àgbìyà mahbusan àwọn tí wọ́n sì di ọlọ́rọ̀ wọ́n bẹ̀rẹ̀ ní tẹ́kùn ò tí ìrí àjẹ̀náwọ̀ tí wọ́n sì ń dé wọn mọ́lẹ̀ láti máa ṣiṣẹ́ lọ àkọ́kọ́ wípé aláìní lọ́pọ̀ ìlàjẹ̀ náà fèsẹ́ ìtorípàlẹ̀ ìlànà ìlànà náà aláìní ọkọ̀ láti ẹnà kìí kí o kìí ṣe ẹ̀rí ọ̀rọ̀ bí ó tẹ̀kí tó kàrùkú bá ti ìwájú aláìní náà lókùnlẹ̀ sí kí ni o lókùnlẹ̀ pọ̀ jù ní ayé tẹ́lẹ̀ bákan náà ká sì gbámú wípé dídá olówó náà dúró láti máa ṣe sírò oríṣà àbí ìlọ́wà odidi tó fi tó didi ìjọ kan làwọn aláìní ó ti wà jẹ́ náà sáájú àwọn olówó ìwáyà fi wá pé five years ní orísìsì ní wá ní wá ní wá lẹ́yìn tí mo ń dá afẹ́fà yìí bẹ̀ tó ń tí bó sì jẹ́ wípé aláìní ọ̀pọ̀lọpọ̀ aláìní wọ àjẹ́nà ṣáájú olówó tó lówó mi ìdàkúsì tí ó bá padà sí sí rosé ẹ̀tì ẹ̀ náà wàzáàdà kàsàlẹ́tìwò títà dáa wá pọ̀ ju ẹlòmí ìrọ̀nà aláìní wọ àjẹ́nà pípẹ́ lẹ́yìn rẹ̀ omi pé ibi tí ó tù wọ́lá níjẹ̀ náà kò ní ìjọ ìmọ̀ iye olóòsì ní ìtọ́sájú ẹ̀wọ̀n bẹ̀lọ kílẹ̀ rí wa a sọ sàn wà èèyàn 70,000 bẹ̀rẹ̀ nù ọmọ tí wọ́n wà jẹ̀ náà lẹ́wọ́n ilẹ̀ ìsáàdì فيكون درجته أعلى من درجة أحد هؤلاء الذين قد دخلوه بغير حساب والعذاب نعم بس بنو أمي من ما تيوب على والجنة تيوس سيروسة تي تيوس من الجنة تيوس تاتيان تيان ولا سيروسة كم يتم على كل حال وما تقدموا لأنفسكم من خير tajidu ìdàlá èyí tó ń kàlùkù bá ti ìwájú o ní ó ti tàbí ibi tí ń lọ lọ́dọ̀ lọ́rùn bá káti ìwájú pẹ̀lú kíláàsì káti ìwájú pẹ̀lú kí ni òun dára lónìí o lónìí ta wá ń sọ̀rọ̀ ìta lọ́rẹ̀ gbogbo àwọn àgbáwò ta wá ń ṣe lẹ́yìn rìn sáàdìdì tó sọ na Imam Nasa'i rahimahullahu ta'ala rabbaka wasa na hadith Abi Hurairah riwaya ko wata kai Abu Zubair men ban ne jikin da ko da'if ne to wan ba ko niya niya niya niya nda ta ka ko se ne se ta kiri lo ele se du 11 lo ele se du 10 lo en to ko du no wa wa fa ti na ti lo sa du wa ni pé gbogbo zikiru ko ba ti wa ko ya bil adad ah do se du be torí hikima kan lọ́lọ́ sáàsà pé pé dédé ta gbọ́rọ̀ sí torí ẹ̀nà àṣọ wípé wàfíìlà áwùrì sáà tí èyàn bá bí sí ipọ̀ tàbí bí sílẹ̀ bá sí rí olùjẹ́mẹ́wà lè sí gbàmí olùjẹ́mẹ́wà lè sí gbàmí mọ́kànlá ó sì jẹ́ pé kí ni o tàbí náà lè ló sí èyí tá àwọn aṣọ lẹ́ẹ̀kan ẹni tí bá máa ń ṣe mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lẹ́yìn ọ̀kan lórí táàmì sí àmẹ́sẹ̀ títún wá ń ṣe 40 34 ti àlápọ̀ tí ń ṣe takiri takiri ti méjèèjì ti nígbàtí wọ́n fẹ́ sùn tẹ́lẹ̀ bí ní méjèèjì iṣẹ́ tọrọ ọ̀rùn pọ̀ ni tó sì jẹ́ pé kò múnira lọ ṣùgbọ́n tí ó máa ṣe òkèrè sí tẹ́lẹ̀ bí wọ́n kúrìnrà lórí àbí òkèrè lórí ibùdó kọ́ yìí ìbùdó lọ́wọ́ ọ̀gá látàfẹ́ mọ̀ òyìn àfáà rẹ̀ mẹ́fẹ̀ níyà ó ní ṣé òun tó ti ń pọ̀ òun kí ó lọ́jọ́ kan wọ́n wá pọ̀ débi àbí ìfìyẹn ṣé òun ìsìlámù wọn sọ fáwọn pé rántí ọlọ́run búra látọ̀lọ́tà àti kéúkàn àwọn ọ̀pájẹtẹ́ ìbìnú kọ́dà òjìdọ́ta rẹ̀ sáàbí káwò tó ń bá lórí ìbùsùn yóò sàgbò tó sọ kò sírú kò sírú àtìrìnà kò sírú àtìrìnà máa sẹ́wọ́n fẹ́ in táwọn kan wá ṣe é lẹ́jọ́ kìíní àná ẹlọ́wọ́ adì tí ó wá balada muslim balada isari sáwà bá wọn mẹ́ta àti kí ló ń kí lọ fẹ́ kọ́dàmá jẹ̀rídà kan jáde ìmọ̀lúkátà ń wá mú sọ́jà amẹ́ríkà kan lójú ó sì mú bílá lánà ó tún gbé mọ̀ lọ wọ́n wá fún mùsùlùmí àfá àwọn olùkọ́ wọ́n dá kọ́lẹ̀ ọ̀dọ̀ wọn lè sí wọn wọ́n wá sí lọ́wọ́ báyìí tí wọ́n pẹ́ ni yẹn bẹ ní kùsí tó lè ṣe náà bí nà bí ṣe gẹ̀ǹkà ọ̀kan mú àwọn ọ̀jọ̀gbọ́n mùsùlùmí tọ́jà àwọn àfà ọwá ń sọ ní abẹ́jìrídà wá fọ ẹsẹ̀ orin mẹ́ta abẹ́ wípé yá ìbáadà lọ ìsọ́bọ̀rọ̀ ẹ̀yìn ẹrú sí ọlọ́mọ̀ bá tẹ́ bá ń wo kéré ẹmọ́jì òkú ìlàgbà ẹsẹ̀ sùúrù ẹmọ́wọ̀rí ẹ̀dú òsìsìn inna báadà ní ẹkùsírì yusrọ̀ ṣe bí tí bẹ́ẹ̀ nípa nípa ọba sọ fún àdúgbò pé lẹ́yìn gbogbo ònira ẹn a wọ́n bá torí ẹ̀sìn ẹ̀fì ẹ̀wọ̀n lóyìn ẹ má sọ pé ó ti pé lẹ̀ rúpa síbi ní nǹkan ọ̀dà náà sọ̀rọ̀ mélòó mélòó ẹ̀ ń tọ́ wẹ̀wọ̀n tó jẹ́ pé ìwẹ̀ wọn rẹ̀ ní lọ́padà di oríire fún padà wàsẹ̀ ìdù sáwọ̀ fàyàlù gbogbo ọgbà ẹ̀múra alẹ̀ wàsẹ̀ ìdù gbogbo tó kàlùpàlẹ̀ síwájú fọ́nà ọba ò ní kójọ sọ́ọ̀fà yáálú sọ́ọ̀tù kún fún Allahu akbar gbọ́nà tí wọ́n ọ̀fẹ́ kọ́ máa káàkiri orílẹ̀ Allahu akbar wọ́n máa pẹ̀lú bí Allahu akbar wọ́n máa pẹ̀lú náà yóò padà borí bákan náà bí gbogbo wá sí láàṣí hadith ìgbẹ̀tìwádà sàṣọ wípé àwọn kan bẹnu àjọ wọn ò ní yẹ wọn ní gbò lórí òdodo kódà gbogbo ayé ìbá àṣọpá wọn fara ní ẹkùn òní rí ọ̀fara ní wọn rọ́ máa borí gbogbo wa wọn wà máa wà báwọn tí èyí jọta yóò lè dáyé mọ́ aṣọ tó kàlù bá fẹ́ gbíọ̀rùn tó gbíọ̀rùn gbogbo ọ̀nà ọba sẹ́jọba kọ́ ọmọ ìdá sílámù lárùn láàmù wọ́sọ ẹsẹ̀ wọ́ wọ́sọ ọlọ́pàá wọ́ wọ́sọ ámìwọ̀ àwọn òkú lórí ẹ̀sìn wa orí ẹ̀ láti tẹ̀lé bí a bá níhe àti bọ́ abóòdè jíájú owó ti yánu bá o bá kú bẹ́ẹ̀ lòmí ó kú gẹ́gẹ́ bí ọ́ọ́lì فلا هنا أموت على فراشي كما تموت بهيمة في بيت أهلها أي ما يوجد على الرسول صلى الله عليه وسلم ipò mi ń gbàtọ́jọ́ wípé àdàkọ́bá mi yóò lè gíftì àtọ̀tọ́ gbé ara ní òkùn ya kò sì kẹ́ kójú òkùn ìbíkú ipò mi ń bẹ̀ta ìmẹ́yẹ ọ̀pọ̀ ti bá mi àìmẹ́yẹ ọ̀pá mi ti bá mi ìwà ń pọ̀ kàpọ̀ wọn ni àárùn náà àmútọ́ àlàfẹ́ rọ́ṣì àṣìlú kájọ̀ ọ̀rọ̀ náà ọba asorí bẹ́ẹ̀dì ní padà wà kàmá tẹ̀mọ́tù bàyí mẹ́tù pẹ̀kẹ́ àríhà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ kó sí ẹmà ọkùn tó ẹ sí olówó rẹ̀ ibi ó bá dì náà a sì ní ní padà kù sí àà tọba wá rí bẹ́ẹ̀ fàlànà mẹ́tù alùbùbá àjẹ́ wípé láyé náà ọlọ́run ti jẹ́ àmọ́ wípé gbogbo ẹ ti bá ń sojo ẹ sọ fún tó dùn tiẹ̀ náà ní ebo oorun ṣe bọ́ sálẹ̀yàn mùsùlùmí àti lójú oorun sá ebe bí ọ̀padà asọ́kùnrin ó gbò wọ́n wà ní ìtọ́wò òkúkalò náà pàtẹ́sẹ̀ ìrìn ọjà wà ní ìtọ́wò òkúkalò náà wọ́n padà gbẹ́tọ̀ tí pásítọ̀ bá tọ̀ wà bọ́ ọmọ olè ọmọ rẹ̀ nínú òkúkalò náà wọ́n tó sì lọ ti bá dáadáa lọ àhákàdà àmójú àdà àti rọ́ṣì kàmàkàmà ti gbàhímà tó ti bẹ́ẹ̀ náà gbọdọ̀ fọ́dún pàwà kú sí orí bẹ́ẹ̀dì ló pàwà kú sí láàbí pé ní sẹ́yìnkù ní mọ́jẹ̀ iṣẹ́ ìtò òrí amúláìláì síjú àtúrẹ̀ wọ́n náà wá bá ní kó ìbẹ̀rù sí ẹ̀mí àwọn ọ̀gá wa wọ́n láti kọ̀ oṣù rẹ̀ nínú ẹni tí ó gbàgbọ̀dé rúfù islam ọlọ́mọdé mi ọwọ́ mẹ́ wọ́n láti kọ̀ oṣù rẹ̀ wọ́n láti kọ̀ oṣù rẹ̀ bákan náà ọmọ wa méjì ọwọ́ mẹ́ ìyàwó méjì ọwọ́ mẹ́ bá a ṣe ń pín jọ́kẹ̀jọ́kẹ̀ táwọn ń pàdé bí táwọn pàdé gómìn táwọn pàdé kankan ọlọ́run jẹ́ àtọ̀ pàdé bẹ́ẹ̀ náà láti jẹ́ náà àwọn ọjà táwọn mọ̀nà láti jẹ́ náà tọ́jà pé bẹ́ẹ̀ ìjìnà náà sáà ní ìrìnú rí ara wa láìjẹ̀ náà hmm. ǹdún ni ọba ṣùgbọ́n àwọn àpàdé lọ́jà ìbíyàwó nínú ọlọ́ inṣá ọlọ́ ọjà àjẹ́lẹ́ ọlọ́mọ́sílẹ̀ ìwẹ̀ nìkọ̀ọ̀kan ni o tí ó gbọ̀mọ̀ àpàdé mẹ́ wọ́lá tẹ́ mọ̀sẹ̀ sí ọ̀rọ̀ ìwà ẹni tí kú kàn wà ní ìsìn àkúmọ̀ ṣùgbọ́n kásátàn lórí kọ́lá lọ́wọ́ kọ́lá mọ̀sọ́wọ́ kásátàn lórí kẹ́lìmọ̀ láìláà ìlànà ọlọ́ọ̀bá mú wa bí sì di àwọn àwọn ẹnjọ́ ma ṣe sùúrù tàbí bàdé nínú ẹnjọ́ ma dúpẹ́ ti dada na bàdé alhamdulillah alhamdulillah alladhi dhanna al-baqa al-abadi li hadhihi al umma alhamdulillah alladhi rafa'a rayat al-islam ala jami' raya الحمد لله الذي حقق لهذه الأمة هدفها وجعلها أمة واحدة واجعل كلمتها واحدة واجعل هدفها واحدة والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله فإنه رسول الأمر وبي أوصى الله سبحانه وتعالى الأولين والآخرين وقال الله سبحانه وتسامى وقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لماذا ظهرت في هذه الآونة الأخيرة صور الجاهلية إلى أن تشاح المسلمون بعد إيثار وتفرقوا بعد أن قد كانت أمة واحدة ودولة واحدة افترقوا إلى دويلات متعددة متنزعة متنوعة عباد الله لماذا صار نصر هذه الأمة سابقا لماذا صار ضعفا في هذه الآونة الأخيرة إذا فالجواب في ذلك قولنا يقول ماذا يقدم كل فرد من افراد هذه الامه لهذه الامه قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم واقيموا الصلاه واتوا الزكاه وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله إن وتجوع عند الله وخير تجوع عند الله إن الله بما تعملون بصير عباد الله قد أخرج الإمام مسلم في المسند قد أخرج الإمام أحمد في المسند كذلك أبو خزيمة في صحيحه كذلك أخرج ابن حبان في صحيح حديث علي لماذا كان نبيكم بات ليلة كاملة باكيا مبتلا شجرة يصلي ويبكي الكافرين على المؤمنين سبيلا الله لا يجعل اليهود وان النصارى علينا سبيلا اقول ما تسمعون استغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور